أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة العفقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل عقدة من لساني يفقه قولي ست الله مجبول علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته اللهم صل على محمد على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وهاجروا وجادوا بأموالهم وأنفسهم في سبيل الله والذين آووا ونصروا أولئك بعضهم أولياء بعض والذين آمنوا ولم يهاجروا ما لكم من ولايتهم من شيء حتى يهاجروا فإن استنصروكم في الدين وإن استنصروكم في الدين فعليكم النصر إلا على قوم بينكم وبينهم ميثاق والله بما تعملون بصير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بكل شيء عليم الله أكبر إن أري يا كريم ومزومري يا كاكا وإن يريدوا خيانتك وقد خان الله من كبير فأمكن منهم والله عليم حكيم يوم ريكا لي inere yen na nasuzo kene di islam awa nasuzo kene don to muri mwenyi do muri akai waka iya lam allah fi qulubikum khayran yutikum khayran mimma ukhidhakum mimma ukhidha min minkum wa yaghfir lakum o muri o yakanyi islam anya ina ina yamu dak islam iman ina yamu

في سبيل الله دسو دسو كهني ني اوغني ني اتوغني ني dẹ́sẹ̀ kúrẹ̀kún dẹ́sẹ̀ máṣọ lórí tó lágbùgbò mórí ọ̀rí tó lágbùgbà ẹ̀kọ́ mórí والذين آووا ونصروا أولئك بعضهم أولياء بعض والذين آووا ونصروا أتنني كاكا آووا إدادنني أزوغان ويهي desirehiwa deshahayewa ana da ansari ne ana madina ne wallazina awa afemene kaka e eh, dave ne na na na mi hijira na dawe omuri de kore kutoza go muri on toza go muri on toza go bai ko e eh, dawo ozoga mwehi deshahayewa ya inatene

ẹni èrò lórí ẹgbẹ́ wọn nù àyíbi ní fún ẹwọ̀n nù ọlẹ́ẹ̀kẹ́ bàbá ohun àwòlẹ́yà ọmọ ọmọ oríkẹ̀ ní èrò lórí ẹgbẹ́ wọn àyíká yìí ní fún ẹwọ̀n ní èrò lórí ẹgbẹ́ wọn àzọ ẹwọ̀n nìrẹ́ lò ọmọ ẹgbẹ́ ẹwọ̀n nìrẹ́ lò ẹnẹrẹ jẹ ẹnẹrẹ tó jẹ ẹwọn. wàlẹ́ ní àkàbà ìtumọ̀ ẹ̀bá máa bẹ́ ìrẹ̀ sún uláìkà bàbá náà lè yẹ ọba ọ̀nà mi bàbẹ́ káàbọ̀ ìtumọ̀ pọ́pọ̀pọ̀ lè kẹ́ bàbá òun máa lè yẹ ọba ọ̀nà gbòǹgẹ́ wọn ẹ̀dẹ̀ ní ọ̀dẹ́ wọn ẹ̀dẹ̀ ní ẹ̀nẹ́rú jẹ́ ẹ̀rún ọ̀sán náà ìtumọ̀ pọ́pọ̀pọ̀ báàdùn àwòlìyà ọba ìtumọ̀ ọ̀pọ̀ ọba ẹni ní erosi rí gbẹ́wọ́ àánú ní súnẹ́wọ́n nìyí بالهجرة والنصرة ترسوك ايه أسأل أسأل الهجرة أسأل بوارا المهاجرين والأنصار منام ɛnana bi hijira hɔn mɛka bɛn madina mafa tuntun wɔ nimu afɛnana dɔwɔ azɔzɔ ŋo ehi ina ni madina ɛni suwa madina bi ni ba ẹ̀rẹ̀ kànyí sẹ́ni ní rẹ̀ ni mama jẹ́wọ́ ṣùṣù òní ní wẹ́rẹ̀ ìwúrẹ́ pọ̀rọ̀ ọ̀rọ̀ mi ní ń kọ́ ọ̀rọ̀ mi ní ń kọ́ àbẹ́yà ọ̀nyẹ́ wọn ọ̀rọ̀ ọ̀gbọ́ọ̀rọ̀ wẹ́rẹ̀ ní ehi ìdò ẹ̀ náà nìyẹn sì ti ìrìyà ló fọ́ fìta ló yẹ ká yìí ẹ̀wọ́n náà nyere yìí inú ìlú oní káfíìn ní sí ẹ̀tọ́ ìwọ̀n náà lọ́wọ́ kẹsàn yìí yìí wọ́n kọ́ máa tó máa kà gbogbo tó bá yẹ fẹ́ ẹ̀kẹ́ wọn wà á awa kò ní fíà wà. iná tẹ́lẹ̀ àká dábàá kọ́ àwọn sàrà ìjọba náà sẹ ya sanni abayi muhammad sallallahu alaihi wa sallam sanbọli ka muwaxa tɔɔmɛ axa bayin muhajir wala ansɔr dɔ dɔ bara wa ɛnyɛrɛ ɛŋo okoro ɛnana mani mi hijira bɛ yan adɔbɛrɛ mɔnɔ maa kaayi kaayi ani ma kɛ ni bɛ sogo ani ma di na ti kɔlɔ ni e jɛ wọ́n ṣe sọ̀rọ̀ kọ́ ọ̀nà kọ̀rọ̀kọ̀ nù ọ̀nà ọ̀nà ọ̀nà nísìnyí rẹ̀ nù ẹ̀ ń kàtà wà pé wọ́n kú kùtù àwọn. dọ́ntọ́ mùsùlùmí muhajirun dọ́gà wáyọ̀ ansọ́ọ̀ mi dɔgɔwa yɛne ansɔr ane madina bɛnɛm anadawa dɔgɔa de hyɛ hayewa de sire hiwa de hyɛ hayewa yewa ìjọba wa yóò wà dani madina amanyamma dọgbẹẹba do yu sẹmpẹyìlá agbọwọ ọnyàrá nàmọ oṣooyi dọhí ọnyàrá nkehiri níbi inú sẹmpẹyìlá bọ wàjú wẹni kùnyàrá isẹmi na wọn mọ nípa ẹ wàláhì ẹ lè títí nkori àdùnbẹrẹ ọdún. ẹlẹ́bìrẹ́ yìí wọ́n mọ̀ kẹ́kẹ́ kí bíi ìgbé ọlọ́yìn ọ̀rọ̀ kọ́ ọ̀rọ̀ ìrìn àmà yàn ọ̀rọ̀ mọ́ life is anamá ọ̀rọ̀ mọ́. Bẹ ọ̀rọ̀ ànyẹ àtùtù ẹ̀fà yìí níwọ̀n nìní dò ṣe àtùtù ẹ̀nyẹ́rẹ́ yọ náà kọ́ba nànọ́mà. Ogu ẹ̀mí bí ṣe ti ọ̀nà rẹ̀ wọ́ọ̀kà yìí àbá yìí ó nyara kẹ́nẹ́ mu àbá yìí ó nyara kẹ́nẹ́ mu dọ́kàtò dọ́kítà ìkọ́nù tẹ̀lé wọ́ọ̀yọ̀ ká nyó ya nọ́ọ̀nì ọ̀nyọ́ mẹ́rẹ́ yẹn amakọ̀ kàákà hẹ́rẹ́ níbi wọ́n yìí ló sáánì ìnà obi dọ́ọ̀nù mẹ́yẹ̀ ẹ̀rẹ́wọ̀n ẹ̀hẹ́ ọmọ ya kúrú rí ẹ̀mọ́ mọ́ náà yẹn náà ẹ̀yọ́ náà kọ̀kẹ́ ẹ̀mí súnnà bíbí brothers bíbí brothers lúrẹ̀ ẹ̀kùnyin sámáfẹ́ bá gàánù dá sí brother yìí ọnụ ya ka e koke brọdọ nọ ọsọndọ bẹyìn ọsọ na oke jẹ ma sí ọsọ ndị eri bọsọ eri ire ka arịa ya na anụ ya anụ ebe enyi ebe ebe ebe ka ya ebe ebe ya mee ntụ tinye sọ mi kaka na siri ano bi ni forum na bo kev ni forum na na asiso na ba ama ijeni wala bi dai adaye please lami ma ba ijeni ile ana mu yo ye we o ye siri o ye siri Aslat yon to mori ni. Eh wa nye empowerment no mori ko mu ehitu ike. Amen jonu jaba. Jaba so no mani ejo nubujo omuri okato omuri okadara de nkato abana na de mare chamba ni made banya ba chingete wa do muri doto no hi amonye no le tu slotu to muri sallallahu alaihi wasallam de nu bebe tumuwa keranyi eni soyin machine na se yaranyi ọ̀rọ̀ bí wíkà kàgbé ká ní ẹni bíríkì ko lẹ́fà kọ̀kọ́ rẹ̀ dà ọ̀kọ́ bí nílò dẹ̀rọ wà at a very at the cheapest rate sẹ́yìn mẹ́sàn ọ̀nà ní thirty three thousand àbí thirty five thousand dákọ̀ ọ̀nà fifteen thousand. láti ohun tó brothers ama mi wòlò káyà yà yẹ wọn. ẹ ok wà á bẹ káyà bẹ nyi bọ́ọ̀jì bẹ nyi sọmú kàwá nyi an kẹ́ nyi wà get back ok yes ẹ wà bí sọmọ coordinator yà agree ẹ wà sọmọ ní turu wọn an kẹ́ nyi ká wà bẹ̀rẹ̀ ma bí tọ́ àdánù tí yà ọ̀ka tọ́ a ma ní sùn de àdínnẹ́wà mi amáhùn nílò náà ni rẹ amáhùn kẹ́nyẹ́ ma mẹ́rin ẹ sílẹ̀tì ọ̀tọ́ mọ̀ nínú àmì ẹsàmẹ̀lẹ̀ ẹni pípì ẹ̀nà ẹ̀nà ọ̀rọ̀ àpótí ọ̀ṣọ́ àpótí ní sánà mẹ́yẹ ọ̀ṣọ́ ní ìnà ọwọ́ ọ̀nìrí ọwọ́ náà ṣe ní pípì ẹ̀nà sánà mọ́kọ́rà ọ̀nìrí ọ̀lọ́ àbúsẹ̀ ìrìnà ọ̀wọ́ ọ̀rẹ́ púrọ̀ isa ina kuce ma wannan amma wai da kuce shi na wai roka zan ka ba ya saba wa ruwa amma wannan e- ana kwata sana na kura tete be eyiri wali ina abukọrọ mi nse ọkye nwome ọkwata hụrụ so ina ẹkọ a ya a anụkị ọnụ. Library lọ́nà náà di máa láṣọ point To pákẹ́ náà kàkà wá ní ní mú kọ́rọ́ náà ní àmì absent ọ̀pọ̀nyára mi mẹ́rẹ̀ mẹ́rẹ̀ ọwọ́ láì ṣe ọmọ wíyẹn náà lẹ́gbẹ̀ẹ́ ọwọ́ àwọn plọ́ọ̀ bá mi mọ̀tíláṣùn tó wùrí òwọ́n rí plọ́n àbámẹ́yọ̀ inisama gàtírí òkìtọ àṣọ́sọ ní zon anányikúmà ọmọdé sọyí màṣí nìmọ lẹ́ṣọ́ kiri wọ ẹ̀yà sí yóò ní discretion náà bí sí ẹgbẹ̀ mọ́ ni tọ́sọ ká yà ń kó àwọn ká yà yà ẹ̀fọ́ àmì nìkan náà ọ̀yọ̀ plọ́n máa wọ́n

In inú brother ní ní ìdá bọ́sí 15 nínú ọrọ̀ slọ́tì ọ̀tọ́ mọ̀rí ni lúwẹ̀rẹ́ kẹ́yí brothers yẹ́nyọ ìṣẹ̀wọ̀n yẹ́nyọ ìṣẹ̀wọ̀n láìláà ìlàlá yẹ́ra hẹ́mẹ́rẹ̀ náà ẹ̀mẹ́ àńkẹ́wàlì jẹ́ nẹ́nẹ́ ní sí ọ̀nà ìrẹ́kẹ̀yẹ sí náà jẹ́ wọ́n jẹ́ na ní bẹ́ẹ̀ bìrẹ̀ yín. Múlò máa. a bọ́dà sọ àkọ́bọ́ họ̀ ha. Máa yẹ orí kí ẹ bìrẹ̀ yẹn pàmòtò fún mi lábẹ́ bẹ́ẹ̀ bá yẹ ti sisters mi ka ah, eh, eh, mi ka gu ahẹ ya eh, ga ẹkẹ n'ẹrọ gẹ̀ẹ́rẹ̀ mi ni ẹ̀sẹ̀ yìí mẹ́fẹ̀ẹ́ ṣe nà ìjù bí kẹ́ ẹgbẹ́ ọ̀hẹ́ ẹgbẹ́ náà yìí rẹ̀ wá mi ẹgbẹ́ kàmú náà fẹ̀sẹ̀ náà ọdẹ bọ́rọ̀ yà wá ẹ̀hẹ́ bí wọ́n náà rúmẹ̀ nù ọ̀wá mẹ́nu. ẹkẹ mi ẹlẹ́nu dídì ìdí mbẹ ní kókè àga on zonal basis on zonal basis at least zone ọ̀la àyè àyẹsẹ̀ lẹ́yìn ẹ̀dẹ̀ ẹ̀nà That's all your reason. And never in an No, no, no, it's not bad. Or it's not. lọ́tún tó mọ̀rí nù. Òwúrọ̀ mọ́nà ọ̀bà tí mi ká ayíyíkú ní àkọ́nà pa abẹ́gbẹ́ kọ́rọ̀ ọ̀mẹ̀mẹ́ gọ́ àpò gíà ìtọ́ ìtí sí ti mọ́tò ẹ̀nà ni wọ́n tàbí ɛnɛ ɛnɛ akɛ machine nana sewing machine nana ɔkɔ ɔyani zuyu dan ɔdi hàn kɛ náà ahɛ mme kukura náà kama sɛ ayé akpɛjɛ ma yɛ mɛ si fifteen ma dɔn ɔmi ayé fifteen thousand ɔkɔ n'esi ɛmi anasɛ yɛ ɛmi láti ohun tó mú nínú bóyá máa sí yìí owó ọ̀dà yìí ọ̀rọ̀ ìmà ní ìmẹ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ìmà ọ̀ anúbìrẹ̀kara àjẹ́bíkú ẹ̀rẹ̀ abúrẹ̀mọ̀ rẹ̀ àmà lúrẹ̀ kẹ̀rẹ̀ yín abidi tia nara ɛsɛ yɛ ɔda ɔrɛ ɛda ɔrɛ ano ano ano mɔmɔ ebi ti di ti ama tɔ ɔrɛ ɔrɛ mɛ ɛwɔ fɔ ɔkò kɛ na ɔrɛ la tuntun mu ni mu asaabɛ nna ana ne mɛmɛn ansɔɔri ni ani madina ɛnɛri ansɔɔri islam ana ne mɛmɛ kii kọ́ alùhàjìrù nínú náà ẹ̀bẹ̀ abdulrahman bin auf ọmọ ọ̀nyára ni ṣùgbọ́nìgà ọ̀nà tó múrí sí ìkọrù rẹ̀ ọ̀bọ̀ ọ̀nyára inú ní medina ọ̀nà ṣùgbọ́n ọ̀gáka brahman ọ̀ṣáàm lẹ́ẹ̀kọwọ́ madura ẹ̀kọ́ múrí sọ́n barkat gbogbo ọ̀zọ́ ni yídò wùyẹ́ ti medina ẹ̀rẹ́ mẹ́kọ́ ṣùgbọ́n rẹ̀ kosogu ɔnene abi diina rɛ na ɔno ɔno resi rɔba wele mu ɔno suma enyim ewu no dɔba na ayi yɛrɛ kuna bɔ no dɔba rɔba banyere awura wɔn no dɔba rɔba banyere akɛ ɛnyɛ ɔrɔ banyere ihu nana aba saa bɛ nini ɔrɔdi allah anu abdulrahman bin auf ana ne mɛmɛ hɛn. ìjọ́ntò mórí ọ̀nà ni sọ́ọ́bẹ̀ ẹ̀yàrá lẹ́màá ni mẹ́kẹ́ wọn náà dó mórí ọ̀nà lẹ́kàkà ùlẹ́yìká bá dò hóm ya ọba òmórí kọ̀ọ̀bá wọn ọ̀bẹ wọn ẹ̀nì níbi ọmọgùn bẹ wọn ẹ̀nì níbi ẹ̀nẹ́wó jẹ ẹ̀yẹ wọn ọ̀bẹ̀rẹ̀ mọ náà ewúri ugbẹ ohun tó iná ọ̀bẹ̀rẹ̀ mi rẹ̀ yìí. ìdí islam yé èyẹ pẹ́tẹ́ náà mo rí bàmí násìkò yọ ìrìn ọ̀nà náà rere ayọ̀dẹ́ ẹmọ náà yìí ní sọ́tù àǹfà lọ́nà náà ìlú àkàkà wọ́n olùlọ ara ha mi bàdùnún àwòlá bí bàbí èkìtà àbẹ̀lá wọ́n olùlọ ara ha omori kẹ̀mẹ́ bá ń bẹ̀ wọn jozanda jozi blood báàdùn máa wò lábẹ́ báàdùn ní kẹta abẹ́lá ẹ̀nà ọ̀bọ̀rọ̀ tó rẹ̀ wọ́n wò ẹ̀nà ọ̀bọ̀rọ̀ tó rẹ̀ wọ́n kẹ̀ ní eré ogun ẹ̀wọ̀n ní chaka ndóòwò ní sọ́mọ́ mọ́rí mẹ́tẹ̀ẹ̀tẹ̀ ní pẹ́ka bá dọ́tà náà mi nọ́sìkò láti kọ́ dọ́sọ̀ nìkan náà kò ó jẹ. àmọ́ bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ alansọ́ọ̀rọ̀ oṣù ni mohajib náà lóoru ọ̀nà bọ̀ ní madina ẹ̀nà kẹfà ẹ̀fà bá nyanya ẹ̀fà nyanya ẹ̀nẹ́gẹ̀ ẹ̀nà nà àmà àbí hijira ọ̀rẹ́ ànúsà àrẹ́wà ní àrẹ́wà ní mẹ́kọ̀nù àrẹ́wà sùn dá ní madina náà dọ̀rọ̀ gbà ẹ̀ má ni mẹ́ yìí mẹ́ni dáwà ní káyọ̀ tiẹ̀ tẹ́ bá sísá dọ̀ náà jẹ́. دوم ريدا كاكا والذين لم والذين لم يهاجروا والذين لم يهاجروا ما لكم آمنوا ولم يهاجروا ما لكم من ولايتهم من شيء حتى يهاجروا والذين آمنوا ولم يهاجروا أمريكا ويرين نيكا كا إيدو ولم يهاجروا أما دنيهم دنيهم هجرا lọ́tún tó mọ̀ nínú ẹ̀nà máa bá ọ mọ́mìn ẹ̀rù wọ́lámi yóò hájò ẹ̀mẹ́ lẹ́mì ìdíra ẹ̀yìn èyí ìkẹ́bíríkì ẹ̀yìn mẹ́ka àfikún ọmọ àtàlẹ́ náà ẹ̀yìn mẹ́ka náà dọ́wọ́ inú màwé náà akẹ́kọ̀ọ́ náà ẹ̀yẹ náà akẹ́kọ̀ọ́ náà kẹ́bíríkì dẹ́tẹ́n ọmọ náà ni bùmọ́ ní hijrọ́sẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ so ọmọ ọ̀bìnrin ono muri ezikaye oku omuri ewo to amanya ago kenna ewo to ti madina dara waka wa ambao akra mu haya asibule ezikaye mijijira wa madina dua ya pewa eh anora ko do fa sawa isa anye kamide di dua me umado eh. muri kaka walladina amanu awene na nadawo wa lam yuhajiru dani ne mi hijira ما لكم من ولاية من شيء ọmọdéka yìí málàkú mi wà láti mi ṣe wéèrò lè yọgbẹ wọn nìní ìdíbẹ wọn lẹnu ó déyìí wà bẹ ẹnyà rẹ wọn ó déyìí wà bẹ dọrọ sí nìní ẹẹdọwù dé àmà àdé yìí òzò ọ̀tún kàyè bóṣùn bẹ́ẹ̀ṣùn káwárí ugbó àmì àwọn olùgbó àmì orí èkẹ́ ní ọ̀gbìn orí èkẹ́ bẹ́ẹ̀ lórí máa lọ́kọ̀ ti hẹ́n mi ń ṣe ìhìn hátà mi hijira dá ákẹ́ni mi hijira dá ìtumọ̀ yóò wọ̀ ma wee rụrụ gụọ agwọ aka eme hijira na yabasị chumodere mana na anyị steeti na ahụ na na anaba anyị bụ obodo inyocha na je wa inistansorkum fidin فعليكم النصر ame eno baba onene enama dawa denne imihi denne mihijira eno baba onene enama baba mihijira eno baba ne kawa gwenu bo kwa gwenu bo nyire ehepe fa alaykum an-nasu umurika nyi onene ire rasabi on kawa gwa kono إلا على قوم بينكم وبينهم ميثاق أما أبان أبان أبان أسيبك إرغوه مكا ورغوه موتو رسول إن رغو كابيري أني يجمع ناكنا وروا ويرون lọ́tí tó mọ̀ ní ìyẹ́gẹ̀ẹ́ náà ìnákaná tó mọ̀ ní àtàzá bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ ìràgbó ẹ̀yìn ní àká àwípa ẹ̀yìn ní àká káàkiri ẹ̀mẹ́rẹ̀ dẹ̀mí ẹgbẹ́ náà na àkànnì jùlọ kàfà mẹ́rin rẹ̀ lọ́mọdé àká ìwà nìka àárí ní wọ́n rẹ̀ nẹ́ ẹ̀yìn òní nìka báńkò yìí wọ́n tọ́ra wà rẹ̀ sọ̀nù ọmọdé aki ogo lọ́tún tó mú rí mi. ilé na mama ma ibn al-arabi anki al-tabari al-kurtu anka al-imam al-kurtu bi mekariyan ọmọ nara dọ ọhụrụ bi ibn al-arabi dọdọ ọka ọka okwu omori nini ẹbi ẹbi azawa ọrịa àbí kó ma dẹ́bi mustapha fóònù bẹ́ẹ̀ ka ẹ̀ kò mi ẹ̀ nyẹ sẹ́ ẹ̀ nyẹ kata na bẹ́ẹ̀ nìní ẹ̀ dẹ́ni dẹ́ horo ńunu bọ̀ káfírí nìní ilé kòrò náyà ẹ̀ náà ti káfírí tó kyẹ́ ẹ̀ wọn bẹ́ẹ̀ ní o rárá o bẹ́ẹ̀ ní o rárá o bẹ́ẹ̀ ìràgókò mori ìdáyẹ̀dẹ́ ìdíyẹ náà kẹ́ ẹ̀ akátá tẹ̀ lọ́wọ́ ó kátó ọba yìí. ekehe ọba ahụ ọka okwomuri ene na ana anazọrọ ihe ahụ ire ire sọ ọbịa okwomuri ọnụ katava neka ya adịghị ireta dị atọ etowe ka ya mma isi ya anụ mme dị ya gbụrụbụ nọ dị ya tụwa dị ya dọwatụ ọya baba nọ ekehe ọba ahụ dọba ba nye kehe abekehe aka igwe ha kwụrụ dị ya tụwa ụlọ ọdịha nọbara poro da sa kukunye koba ma ya poro da sa nyi kobo ana kwero ko mo ni abake ana be to ala ke ko ni ana za ha nga za wa re he han ase do wa re mo ozi abake ha yo ta yo da sa ko kunye wa ni dirham kunye ra to wo okago فعليكم النصر إلا على قوم بينكم وبينهم ميثاق إذا كنت بأدير ابن العربي كأنا مك ابن العربي أو كأنا صلى الله عليه وسلم أنا مكان دي أكامي يا بشر إلى ما بي إلى قرآن هذا أو يسوع تنين أو تكمل تنين ìjẹ́njọ́sá àbázọ́lọ̀ jẹ́dẹ́ náà ẹ̀rọ inú kò mọ̀rí inú brọ́dà dáàbá ọ̀dọ́ ni nàtìrìsà àbá báyìí ẹbí yẹn nkà yẹ inú mi mọ̀ rẹ̀ náà ẹ̀yìn wà nẹ́rẹ́ nẹ́rẹ́ ẹ̀yìn wà nẹ́rẹ́ ìjẹ́nyi yà ákàkàtà kẹhàn àwùrẹ́wùrẹ́ ẹ̀dẹ̀ yẹn àṣẹ sí twenty naira ẹ̀hún kọ̀ ẹ̀rú agogo rẹ̀ yọ̀ náà. abese sion ọba kahe abẹkẹhẹ ọbanye oyè fẹ baasi tọọrẹ ẹsi dọọba ọmọ rẹ abese sion bi mukutaba hadihin aya wa bi mukutaba hada tawil wa tafsir wa taalib abẹkẹhẹ náà yàrá yìí anyi kaya tọọtọ hẹ baasi biri mi bẹ mẹ wọn lọ́tún tó mú rí àmà ọwọ́ tú iná ayé ẹ̀rẹ̀ àbámá kò mẹ́rù ọ̀bà ẹ̀má ní one thousand dọ́bọ̀rẹ̀ sí five hundred naira hún na nka ọ̀yà àdọ́n ọ̀mọ ẹ̀tẹ̀tẹ̀ ẹ̀hẹ̀ esi esi rẹ̀ ọ̀nì dọ́yì ìsàbọ̀rọ̀ kiri ọ̀nà bí ó dé kò nyára ọ̀dìn dọ́yìnbó kú ọ̀mọ́rí yìí.

akwụkwọ ibn arabi ji akarịa nọ na ọlament were kebe aja orere enire ọnụ na anị okoko omori ni ebe ehinubọ ehinubọ nínú islam ẹrẹsọ ẹ púrúgúdú iná ajé ni inú kó omori ọkàkàkà ananyeyi anasóze ezọba anazawa józe ekuna ama kó omori ni etí ní aka ẹkẹyẹ ní ezeke ụmụ ọmọ kama jọ. isi maa zɔ isi maa mɛ enetori enetori ɛhɔ ne yina ni ɛfɔ abɛ ɛna adi n'ɔbɔ no ebi omuri ɔba ya kɛdɛ omuri ote nyi dɔɔba ya yi dɔɔba ɛka yi dɔɔsere yi aami aami. والذين آمنوا ولم يهاجروا

ono muri kaka enyirika ewruwo gugu nini eneri rigwa ono wero rigwa ni polo de ni hijira wero re kwa won ni polo de ni hijira ama wa instant saro kun fi din eba ka wa gwamu wo do no je to suka agumbo na amami mi na fi ogumbo jozire ehe ama je obi ture ehe ke enna bi do wa hijira ọbẹ̀rẹ̀ amọ̀mọ̀rí máa ń sọ́kọ̀ sọ̀rọ̀ àmọ́ wà ní spẹ́nsì ọ̀rọ̀ kò fi dín ẹ̀rọ kan gbọ́nubọ́ àtúnfẹ́rẹ́ ẹ̀hẹ̀kẹ́ fa aláìkùmọ̀ nọ́ọ̀sù jòzí kẹyẹ kẹ́rìírí nìní eré ìwú náà ẹ̀yà mẹ́wà ìfẹ́lẹ́fọ́ mẹ́fọ́ fa aláìkùmọ̀ nọ́ọ̀sù ọmọdé kan fìrẹ̀ ẹ̀rẹ́ sọ́yọ̀ nìkẹyẹ wọ́n kó wà bọ́ nìyí. ilẹ̀ alakọ́min bẹ̀yìnakọ́m wọ́n bẹ̀yìnahùn ẹ̀ wọ́n adira gwanna nyi oge na kana urwede ni daba hi oneka wango ibo turawa rason omurike ye ati yoge urwede ne ze tada wallahu bima ta'maluna basir wallahu bima ta'maluna basir omuri okoni rabani ame piti enyana je no omuri ye omuri obayi yeah.

iri me nwere ne enene enere rozi ri ugwe nwon enere rozi ri ugwe nwon slot yo to muri na alaihi wasallam tasama nan kafiri azon bi mokam anyi nasxo inoson kafiri ero ri ugwe ugwu mori o ko mori o ero ri ugwe kafiri enyi wà láyé náà iná aka ní káàkiri ọ̀rọ̀ kó mọ̀rí wọ́n lè dín káfàrú òmòrí káwọ́ ẹ̀rẹ́ nínú àmọ́ káwọ́ ẹ̀nà mi káàkiri ti káàkiri nìní báàdù ọmọ àwòlì yẹ ọba ẹ̀wọ̀n nẹ́nẹ́ ẹ̀nẹ́bàzẹ́ ẹ̀wọ̀n ẹ̀nẹ́bàmọ́gbọ̀nbẹ̀ ẹ̀wọ̀n ẹ̀nẹ́rúdẹ ẹ̀wọ̀n ẹ̀nẹ́rúdíogún ẹ̀wọ̀n. òkú òmòrí ẹ̀nẹ́bẹ̀ ẹ̀yọ dọ́mọ̀rí yìí dọ́mọ̀ àmì mẹ́rin alìmọ́mù kò tó bí rọ́bì ọlọ́wọ́ àwọn rámàtàláyà rẹ̀ ìjà àkàrẹ́ yìí wà láyọ̀ náà dọ́ka ọ̀sọ́nà ọ̀sọ́dọ̀ kàyé wà á nyẹ ọnyà rẹ̀ ọ̀nyẹ nà ẹ̀dọ́bi káfì yìí dẹ́ òbẹ̀ nẹ́bẹ̀ ní ọ̀ dẹ́sùkọ̀ nà onye wọ́n yàn rú ya yẹ wọ́n yàn sọ ọ̀gbọ̀n ọ̀rọ̀ àgùnkẹ́ ni wà láyà náà na náà rọ̀ òmùrí ọ̀rọ̀ ọ̀jọ́ kẹ́nà kò lù káàdì rírí man ó lè tó ìyá ìṣọ̀ ọ̀gbọ̀n ọ̀rọ̀ àbí wàá kẹ́ni fi ẹ̀mọ́ náà lùnà islam náà ó ṣòro títẹ́ ìkayayọwa ó ṣòro títẹ́ òkú òmórí kayanyi káfìrí ní àka mùsùlùkà ọ̀dùn òmórí bá náà kàkà wọ́n látàkì hol mùsùlùkà àti hàtà ìwòmẹ́ni ولأمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكهوا المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتقون ويتذكرون لعلهم يتقون يتوكلون يتقون يتذكرون ومريكا لا ت... ولا تنكه المشركات حتى يؤمن ومريكا ولي كافري كافري يتمنن ومريكا سنوا يرد نوا حتى يؤمن aka nene dawo enye na ene na mabi kazi jujete ohekori nini enyi shebi yeko omorika enyewa aka dawo dɔmɔdi ka asɛnɛ sɛ ɔnɛ gawa kɛbiri jɛ tɛ inamaru ni asɛsɛ ɔnɛ gawa akɛ dɔw ìjọmọdi àkàrẹ iná ɛnyɛ namadi kɛbiri jɛ tɛ ɔmɔdi kò ɔrihi ɔrihi ɔnyɛ nɛ amadɔw ɔnɔnyɔ yɛ n'ahu n'ozi ɛnɛ kɛbiri jɛ tɛ ɔmɔdi kò ɔyɛ iwúlódà n'ɔba òpóoro iwúlódà n'ɔdàwé ɔlúwe. omorike wee rọrọ ihe ọnọ naanị amadọwa ọnọnyọ ilehu ọnụ irikazi uye te na onye ruru na ba dabi ebe a ọka manyọ manyọ bịaha nna ma nwaanyị ahụ ọnụ abụọ mere ilele ọbụ kazi uye te dọba n'ọrụ omorike ọbụma bụ ọrụ ihe ịnọ n'ọrụ amadọwa ọnọnyọ ilehu ọnụ omorike nwere na ulaike dị ụna ilamma eri jahannam etulala amị na amị هم وليهم نظام هذا من إلى الجنة والمغفرة من الجنة أوه نبي نوي جيد يا من هم ولي جيد يا لا كذلك ويبين آياته للناس لعلهم يتذكرون هم ولي كمان ما مهيا آية مهيا مهني وفي صابة ذي تمهيا إذا هو أبيان كتري وفاظ من إني قرآن awere etahanene etahanene agukere evine muba yete yeftakun yefekerun onirimiriman muri ama wasi yeyi ama ama mewa mi ɛnɛ wa sɔ ɔnyala wa ɔlɔdi kɛ ndu yɛtɛ ɛnɛ wa sɛ da wa wa bi yɛ ɛnyɛ ɔmi nyɔ sɛ da ɛyi ka duri. ẹ̀wọ̀kú ọmọdé wọ́n náà na jẹ́ wọ́n náà na fi káàkiri káàkiri ẹ̀gbùkù rọ́ọ̀kù òkú ọmọdé òní káàkiri lẹ́tẹ̀ slọ́tún tó mọ̀ nínú ọzọ́ ma ní alìmọ́mù kò túbí man ọ̀nyọ́wó jẹ́ yọ́dọ̀ ṣọ́gbọ̀n ọ̀nyára ɛwɔna bɛ ne bɛ nan ozɔ ato yio slɔti ntɔ wɔli nyini lɔsi na esi yɛ mmerɛ wɔn ka yi wɔyiki islam oṣu etitɛ ka yabɔ nye ani bɔbɔ okomori ɔnɔrɔ ɔnyɔnwonyɔ ani bɔbɔ nye mɛ wɔrɔ a na ɔman sɔ rɛ slɔti ntɔ nwere nyini. Awa anọ ije konye nne anyị konye woli ọnọrọ ruo woli dọnyọ na ọnọ ino di islam eyi dọ lọrọ kanyi onye nnu onye nne dọle kanyi onye nne ọrụ ọma ṣe nwanne gọnọrọ ontu mori kenya nya na na ṣe ewokomori eh, eh, wabaka wananya ne bɔba na wɔnyɛ nɛ josi ka ye eh, islam ɔsoro etitɛ ka ye yarunya ɔ ane bɔbɔ ana wɔnyɛ nɛ wɛlaya ɛsɛ nan ere wɛlaya dɔ ɔrɛ dɛ abese sayɔ okomori awɔrɔkɔ jɛɛ yɔ kɔwiwoli dɔɔse gawo láti ọ̀tọ́ wọn rí nìyẹn tíyẹ́ sí láti mẹ́mẹ́ ń tọ́ ọmọ mẹ́ni kí ọmọ yìí ẹ̀yìn ènìyí ọ isi islam sílẹ̀ títẹ́ ọ̀gbìn àmọ́ ọmọ ẹ̀yìn ènìyí ọ káyé ìzọ̀ ìní dáwọ̀ hàrùn iná kọ̀rọ̀ ní áńkì nàìjíríà náà ní dáàrù harbi náà ọ̀dọ̀ ebe kwuru islam ní nàìjíríà dáàrù harbi kòkó omori ẹ̀ẹ́wù bẹ̀ẹ́yí náà yí na ilé ẹ̀wò kó omori na náà ní bọ̀bọ̀ ilẹ̀ mẹ́lẹ́nyẹ́ náà kó omori ẹ̀tẹ́ ọ̀nà yẹ ní èyí ọ̀ Ee wọ́n kà kọjá àárín ní dar salam àyà dar salam ọmọ lẹ̀kọ́ ní àka islam àmìjọba fúnra rẹ̀ sí ọdún ìṣẹ̀lẹ̀ àfẹ̀mọ̀kọ́ra àárín ní mẹ́wẹ́ họ náà òní sùsẹ́ ìṣẹ̀ náà wíyà ní bàbá yẹn dúkà àyàn wọn yẹn ọ̀nà bàbá àbúkẹ́ ẹ̀yìn ẹ̀họ́ rẹ̀ lẹ́ka yẹ ìjẹ́ náà ẹ̀ máa ìhọ́ ẹ̀ kẹ́yẹ́ ní jẹ́ ìlú bàbá náà ẹ̀yẹ́ ni ìlú àṣìṣe ní òmùrí iná kúrò ní àká mùsùlùmí ọ̀bí ọ̀bí sultanin ọ̀nàbà mìírin bẹ́ẹ̀ kìí ṣẹ̀rí ọmọdé ara ṣe mú kọ́rọ̀ ọ̀yọ̀ mi. àmọ́ inú ìdí mi ń sọ̀sọ̀ ẹ̀tọ́ ní ìná náà ayọ̀ ayọ̀ inú ọ̀nà nyá ní bọ̀bọ̀ àbújá náà màbọ̀ náà kùnà ń ní tọ́ọ̀tù. òṣèlú inú kẹfẹ́ tó wà fún wọ́n mi àwọn ọmọ kọ́lọ́ ló fi tura nínú bọ̀bọ̀ ọmọ ẹ̀kọ́ dẹ́rẹ́ yìí. láti ọ̀tọ́ mọ̀

ẹ̀yẹ́ ní ti tẹ́ẹ̀zù responsibility ní tẹ́ẹ̀zù awúrẹ̀ tí yẹn ń ka ẹ̀ ẹ̀sọ́ àwọn ọmọ kẹ́nà kọjú ní islam ọmọ ọba àmì ẹ̀rọ ọba ọmọ wàhálà kẹtẹ wọ́n yẹn ní tẹ́ẹ̀zù sọ́n ọ ẹ̀yẹ mẹ́ta àmọ́ wọ́n yẹn ní tẹ́ẹ̀zù sọ́n ìzọ ẹ̀zọ mọ́tò wọn. lọ́tí ohun wúrí. tọ́ ààrẹ wa nyẹ kahẹ́ wẹ́ẹ̀rẹ́

ìrìnrìn ní kò mórí yẹ tẹ́ ní dára hàrì ní wọ́n sílé yìí ní wọ́n sílé yìí ààmì bẹ́ẹ̀ ká ní alẹ́mọ́mù kòtò anọ́mù sílẹ̀ yìí wà láyọ̀ náà bẹ́ ẹni rẹ̀ ìzàwájì dáàmà ọ̀nà àmì tafsira tafsira ni yẹtẹ́jìrì fik ìfikì fíkì ọ̀nà baa kɔɔ fɛ ìrẹ́yìn afa na ɛmu tafsir ano abisa yi koto bi ano otu eyi sociology sociology islam ɔnɔnyim atabari otu eyi taarih ɔnɔnyim ana ɔbɛn eyi area ɔnɔ ɔnɔ beeka alimoraji ɔnɔ na ahoro agyezi science ne tafsir ano ana tafsir ɔnɔ ma ɔwɔ ase tiɛ na ɛbi.

Ọ ọrị keviri dada na okwo mori ada na osu o riri n'ogwe ada o na oresi ada na onore riri n'ogwe ada an islam ya eme keviri o riri ugwu kwo mori okwo mori o riri ugwu keviri iru awa mba na nara mme iru awa dara ozi nọ nara mme iru awa ihe ara nọ nara mme irú ọ̀rẹ́ irú wà á bí ìbẹ́rẹ̀sẹ̀ náà màá ránù slọ́tìrì tó mú rí alùmìlàtẹ́yìn láyàtàwà àrọ̀tọ̀ alùmìlàtẹ́yìn àdúrà àká ẹ̀kẹ́ mi rèé rèé ní ẹ̀nẹ́rù rí gbẹ̀rù osoosu ebebe mi rèé islam anamọ̀dẹ̀ wòlẹ́dínà kẹfẹ́rọ àbàdọ́hùn àwòlẹ́yà ọba ẹnana bi ẹnana bi kábìrì yọ ẹnẹ bàbá ẹwọn ẹnẹ ẹnẹ rere rere gbẹ wọn ẹnẹ rere rere gbẹ wọn wọn ilá tafalu takun fitna tun fẹlẹ arde wà fasadun kẹbi. ilá tafalu wẹ́ẹ́ jẹ́ tí lọ́nà ọmọ orí kàrẹ́ tún nínú àná ẹnìkàyè kábìrì ọ̀rí kábìrì. erere mẹ́rin enerere egwe nwụnụ n'okwomori ihe ọrụ okwomori enerere mẹ́rin n'erere egwe nwụnụ okwomori awọrọkọ jee okwomori ọnọhụwan dee egwe O ụwọ odidi lọrị haram nyanyanyan dividiri o ọjee ike ọjee ike ọgụ kaziri ụwọ tụefu okwomori ọnọhụwan na ekike abiri akwụkwụ na jee tonu ìsìlọ́tì ohun tó mọ̀ na wọ́n rẹ̀ gún káàdì owó tùrọ̀sọ́ òkú òmòrí ọ̀nà bọ́wà ọ̀sọ́nù rẹ̀ rẹ̀ yìí amada amada aka ní káàdì wee were ka òkú òmòrí ọ̀nà mẹ́húnà káàdì ọ̀nà nànà islam bámakà islam enyi ozi ikpe na yon ọga mara ihe wa jihe otu ire ọkara ire ọna ina ono ọrịrị na ahịa jiri ekwomori ọnọ kabiri ọrịrị hen jehe jihe ìzẹ̀ ìzẹ̀ káàbìrì ẹ̀nà náà yìí wọ́kọ̀ mórí dọ́hùn wọ́kọ̀ mórí káwá gún káàbìrì ọmọ tó ẹsùn kó ọmọ rí yìí slọ́pìọ̀n tó ọmọ rí mi ọmọ rí ká wọ́n máa yẹta wọ́n láhùn ní nkún fẹ́ iná hàn mí nù wọ́n á jẹ́ bí káàbìrì ọmọ rí ká èwúrí káàbìrì ọ̀yà èwúrí káàbìrì ọ̀nà ọ̀bọ̀ nyẹ́ ọ̀nyẹ́ra ayọ̀ náà ni ibn abbas ọ̀rí fọkàhá ẹ̀yìn ẹ̀mẹ́ nílò ane bɔbɛ ne hɛba ne bɔbɔ ana hɛba na bɔbɔ hore tɛɛtɛ ɔba mu bɔbɔ no turɔsɔ ne bɔbɔ mɛ mu bɔbɔ ane bɔbɔ ne rɛ ɔkari ana ana ne bɔbɔ ɛnana ba ne bɔbɔ obooro ɔkari ana ana wa ɔnɔrɛ wa ɛ anyiwo ihu na ekesa ne hɛ de nyɛ ne bɔbɔ booro matala tiɲɛ omori mi ɔn omori ɔn kɛnɛ. aṣáà kí islam tutu yẹ abala epiti abala náà bá bá nyẹ pa n'aṣáà kí tu ayé ọdún bọ̀bọ̀ nìyẹn anakọ ní musa fẹ níbi isa yìí ẹni ẹni israel accent bani israel ẹ̀ lé ọ ẹni bani israel ẹ̀ náà tu ayé ẹ̀dẹ̀ tu ayé níbi ẹ̀dẹ̀

ọ̀kàrẹ́ ọmọ ọ̀rẹ́fẹ́ ìjẹ́ àkàrẹ́ ìdàbá àyẹ̀wò ẹ̀ní kẹ́ẹ̀wò sọ́pa ààzọ́rọ̀ à omori wọn kẹ́ẹ̀ni kọ́rọ̀ kẹ́sọ́ pẹ̀ ní yàzọ́rọ̀ ìsọ́rẹ̀ ní yàzọ́rọ̀ slọ́tún tó mori yìí dẹ́kọ̀ wọn ní kẹ́ẹ̀ ẹ̀ àwọn bìbọn ní israẹli ní èké ọ̀dùnẹ̀sọ́ ọ̀bẹ̀ náà kẹ́lẹ́ ọ̀tọ̀ ní musa yọ àmọ́ ọmọ àmọ̀ ẹ̀kọ́ náà ọ̀dùnẹ̀sọ́ ní bìyí sá yọ ọmọ àmọ̀ ẹ̀kọ́ náà

láti ọ̀tọ́ mọ̀ nínú wọ́n kẹ́ ní is revolutionary in nature islam is, revolutionary in nature èyàn brother jibril a ní ihe àtìlẹ̀ gáfà síbẹ̀ one certain time ihe náà mìíràn yàtọ̀ ní àkàrẹ̀ a ní sudan ọ̀rọ̀ ẹ̀mí àyà afẹ́kọ̀ọ́ ìyára àkàrẹ̀ lẹ́kẹ̀rẹ̀ islam yà kẹ́kẹ̀rẹ̀ dɔw kan islam is revolutionary nature ne bi ka ha dɔw kɛ ɲɛ an kɛ ni an kɛ ni islam ka ka lakuru diinu kom wali ɛdi wa n y'a yɛ fɔ a ma ɲa ɛ ɲɔ yɛ a bɔ ɔmɔ jɛ a ma islam an bɔ ta revolutionary in nature o ba ma wele ni ka ọ̀dọ́ ní sí kọ́nà maiki islam àmì dọ́kà kòránà dọ́kà àdìsọ́ tó mú rí àmì ló sì kọ́nà mẹ́ àǹkà ní pàpọ̀ náà mẹ́mẹ́ wàá yí níbi sòsáìtì ayé náà nínú na wàá pàrọ̀ nkóró bó lè rí okò ọ̀dọ̀bìrì yín ọ̀ ọ̀dọ̀bìrì yín bàtà ní kọ́nà ya. náà láti ohun Ya mú rí nìyí. yéé jẹ́ wọn irehirehire nyi da shoya sansan agbe kẹmẹta yẹ sikawa jẹ izo mori kawa jẹ to to sikawa jẹ izo nto mori kawa jẹ to wa bẹ dọdẹ rẹ ha to to nto mori mi tiɲɛ sɛlɛ tɛ na mɛni. i bɛ nin jɛnɛ na wa an kana yɛrɛ ha. ɛmɛ ne yɛrɛ kɛ mana ɲɛ popopo. ɛlɛnyi apɛtɛ tɛ ha mmemme dibi bi nya akata ho dɔkɛ a ɛbɛ bɛ ma yɛ ama so ne ne ta sɔlɔtɔ ne ne ɛtinya abaya yɛ ne abaya yɛ ne islam ɔba yɛ kɔnɔ yɛ atɛ duwa duwa ero kɛ ame duwa ehwenyi ɛ abɔ islam ẹ àbá islam ẹ ọmọ kan náà ọmọ rí ọmọ abraham islam àwọn kó ọmọ rí àbọ. àwọn ẹ̀ka rẹ̀ lẹ̀ islam ó yìí yẹn mẹ́. ọ̀sán níbi rẹ̀ ìzẹ̀ ìzẹ̀ rí anáyẹ̀ islam ó yìí zì. ọmọ ọmọ rí ànábọ̀ ọmọ èyí zì. àǹdá àbáyẹ ni kí sí nínú ní èyí dé ọmọ èyí zì. ìsẹ́nìyàn rẹ̀ ẹ̀mẹ̀yìn ni ọmọ ìrẹ́mọ̀ ní ilé lọ́rọ̀ ọ̀rọ̀ yìí zì. ọmọ na yìí kánsà lẹ́lẹ̀ yẹn èsì dọ́kọ́ abẹ́hẹ́ pẹ́rẹ́ fún wàhálà ọkùnrin sára àmì yẹ àmì yá àmì wọ́wọ́ rèé oyi wọ́wọ́ náà ọdún mẹ́yìn ọmọ rí ọ̀nà títà àwọn ayú ní kánsà lẹ́lẹ̀ sùkọ́ màmá iná ńlá ayọ̀ àbọ̀ yẹ ta láti ohun tó múrí ní múrí ọ̀záyà inú ni èyí náà múrí ọ̀wá islam mẹ́ẹ̀dẹ̀ múrí ọ̀nàwọ̀ ọ̀rọ̀ ọ̀yẹ̀ ni islam onídò ìdáná iná na àwọ̀ ọba náà islam ni ìdáná ní kẹwẹsẹ́rì àdánà ọ̀wọ́ ìzù ẹ̀rù gbóhùnwá ẹ̀hẹ́ kẹ́mẹ̀ èyí o ntọ́ múrí wẹ́lẹ́sì

uhire e e koro kɛmɛ ɛyɛnɛ koro kɛmɛ ɛnyara ina jɛnɔ abokara wɔn nyɛ dusu wasɔrɔ wasɔrɔ wɔmɔ nkɛmɛ su ɔwokɔ yi sana ɛnyara abanɛ wɔn koro ìrẹsọ́ọ̀mù iye ọ̀bù ụtọ́ọ̀bù iná ọ̀bù àwọ̀ ọ̀bù ẹgbẹ́ ìpẹ́kẹ́ iye ọ̀dọ̀ tẹ̀tẹ̀tẹ̀ èrẹ́tẹ́ ẹtọ́rẹ́ ní kẹkẹ yẹ ọ̀sánì ọ̀nyẹ́wò one thousand years àkàyọ́ gbogbo èrè tẹ̀ na wọ́n. ẹ lè wọ́n pèsè na ọ̀nà mi yàn náà wọ́n pàdé ọ̀nyẹ́ ya jẹ́ nà. báyìí ní sọ́ni ní bọ́rọ̀ yà ni. omuri ọ̀nàwọ̀ ọmọ abáyé janna. omuri ọmọ janna. janna. amin. ahana so to do lete in the kingdom or or or or the na le when is that o pa ma abana na go mal janna king go o king go ni do ni kingdom out ume ni kingdom out aba bete wonu ere ni le we enyi se ndị se gui enyi se na enyenye allah akbar ẹ̀sùn tí ó ń tó mọ̀rí mi ìjọba ẹ̀hẹ́ náà nà ẹ̀rẹ́ kọ spy yà ha spy yẹn ni ọ̀rọ̀mọ̀dé lùgbé ká ẹ̀ wáta àmì ẹ̀sẹ̀ àná yọ wàá iná lè dẹ́nu mi kẹ́yìn sá kábọ̀ èyí bó ti rí yẹn wọn o. وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا. إذا نمريه كأهيرا وراوامين.

ọwọ́wọ́ irimẹ̀wúrẹ́ ọ̀nàmọ̀ ní àkà a fúdú ẹ̀rọ ká ẹ̀ẹ́mí kẹ́nẹ́rà rẹ̀ ẹ̀nìmí adamu ọ̀dọ́ka yìí kẹ́sì tó sì dà kàsí mi rẹ̀ ẹ̀rọ mọ́nàdàmù na níyẹn kẹ́ ẹ̀dá kà mẹ́rọ na ìmẹ̀ na gbogbo mi. ó yà ìkọ́nà náà mi bá náà yẹ àmì ọ̀rẹ́ rẹ̀ ọ̀yọ́ wà. ani islam ne ka ama ya bɛ kɛ bɛ k'i daaru har de yen nɔ ɛyi ni e ɛyi ni jaabi islam ye ya ya yi ni daaru sala daaru har de yen nɔ islam tun tó mori mi ama sunu ka ye ɔni islam akodo mori ɔka dɔ yi e nu kata wa esu mu kɔrɔ ntɔnti ka ya yi na yasi sari e amukɔrɔ ɛwɔ sunu ka ɛwura e kɔrɔ ɔyi nu ɔyi ni wù bílíọ̀nù your limit báyìí nù kàtà ọba bọ̀ ọ̀nà ẹ̀wọ̀n ẹ̀yàn wọn ní islam káàkà iná ajé ń dákà yìí yíè sì ṣe rí à dákà ṣó tún ní vóòtù jẹ́mà káàkà òkú òmùrí yìí vóòtù kí n sàn ní ojú. ìdí nàìjíríà ní àwọn èèyàn bá káyí náà dín kó ẹ̀hún òkú òmùrí kọ́ èsì ṣe rí àmà ẹ̀ ẹ̀hún òkú òmùrí wọ́ta put it into vote ni

àgúsọ̀ ọ̀dọ̀ kúbó tí òun sọ̀rọ̀ ti kọ́nà ọ́mẹ́ adáwọ̀ kẹ́lẹ́ ìpẹ́ẹ̀bẹ́ta àbájú sẹ̀ríà ọ̀nà ọmọ mi àkà ọ̀nà ọmọ mi ta àkà náà àrẹ̀ ẹ̀rẹ́ yìí ń tọ̀ lọ́tún tó mú rí mi yẹ́nà káàkọ́ ẹ̀kùnrin sí kan ọ̀nyẹ́mẹ̀ẹ́nyà ni lóòtú kọ́nà ánàbà ọ̀ ama ya ne kaa kaw anya ma anya e a nyɛ dɔ kaa na ɛdi jɛ dɔ kaa wama wa kee wama muso fama kee de ka gbɔ wɔ eyi di ka ma nɔ ɛɛ bɔbɔ yi dɔ ba a ma nyɛ ka wa ka àná kó múlẹ̀ ọ̀rẹ́ ìhẹ̀ wọn múlẹ̀ ọ̀gbá ya ẹ̀ fẹsọ́nà máa ní ẹ̀rẹ̀ ẹ̀ àbọ̀ islam ọ̀nyẹ̀ wọn múlẹ̀ ọ̀hẹ́rẹ̀ ẹ̀ àbá ẹ̀ àmì والذين كفروا أولي بعضهم أولياء بعض إلا تفعلوا تكون فتنة في الأرض وفساد كبير ọmọdé kẹyẹ ẹ máa ní jẹ wọn ká yà jẹ tó dọw kó mori ògbó kó mori òbọ dọw kó mori orígbó kó ibi tó kó mọ́rí ẹ̀jẹ̀ yóò kó mọ́rí náà gún wa bọ́ asọ́lẹ̀ jẹ́ ibi káàmìrì nìní bí àgù káàmìrì wọ tó ẹ̀fọ́ kó mọ́rí nìní takùn fìtínà tó fọlọ́ àrùn omori kìkìtì náà rẹ̀ irresotes wọ́n fasáàdùn kẹbí ọ̀rẹ́ tó ń jù ọmọ àrùn tí náà nìka ìjẹ́ òkú mọ́rí ọ̀nà jẹ́ ibi káàmìrì ló àgù káàmìrì wọ tó ẹ̀fọ́ kó mọ́rí dára ní ṣọ́ọ̀bù dára ẹ̀yẹ́

àgùnkà náà ẹ̀kẹ́ ní ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ́tẹ̀ ẹ̀sọ́ sọ́mẹ́ ní islam ẹ̀rẹ́ náà ẹ̀kẹ́ ní ṣe ọ̀ìzọ́ ìmẹ̀ ẹ̀dá ara hẹ bá a sáré fi jẹ mu bá a sáré wọn rẹ òsìbí náà ẹ̀kẹ́ islam e, islam ọmọ èyí ẹ̀rẹ́ bá kọ́ ọ̀bọ dẹ́lẹ̀ ẹ̀gùn mùsùlùmí ọ̀bọ nù ètò ìdù ààrẹ ètò ìlú ìdù fìtí náà lè ní takò fìtínàtò fọlọ́ àrùbí wọ́n fọ́ sáà wàhálà máa na sẹ́wọ̀n john ọdụ islam ọdún mórí yìnyín olókù ní na kátà náà òkú òjútu ọ̀ntún musallansalam ìjọ kàkà ìdá àtàkùn mọ̀ntàrdọ́nà dìínàwó àmànàtà fàzàwẹ́dọ́ ẹ̀là tàfàlù takùn fìtnà fìfìlà àbọ̀ fasadùn kẹrẹ ìjọ orí ni ni ni ni ni dɔka sozi gana ni fasawejo ontomori ka sozi gana o sojo naa gana o wɛɛfɔ fɔɔ mɛ nini takun fitina tun fɛ la ardi o fasa mun ka di ye ontomori ti fiti naa yɛrɛ sɛtɛ dɔɔni de tɛ ju ɛwɔ ɛna sozi gaa ɔna yɛ kɔ mori yi ɔ ɔno nye wɔyɛ omori ɛna nye maa mi wɔn yɛrɛ bɛ sozi gaa ɛfɛ mi n'ede ɛfɛ mi n'ete nyi ɛte mi n'ola ani ni sunna omori ɔni de ni wɔn amori yi hɔ wɔn akɔ ha la tujɔ naa ojú ọ̀nà ọ̀zọ̀gbọ́ọ̀rọ̀ òzókúmukúmu ọba ahẹ̀ amanya maana dọ́nyà ahẹ̀kẹ̀ sozi gam wọ́n lọ́wọ́ sọ gàkó wèrè kọ́ yọ ọ̀nyì iná yọ na nọ ẹ̀bì kọ́ nyama ẹ̀nyama nyama yà nà àti ìkpojú à àti pọ̀nà amakọ̀ nà anyọ̀ àbí kó ma tọ́ ká àrí nẹ́nyẹ nẹ́nyẹ àròfẹ́ nẹ́nà àrí lọ́tọ̀ ntọ́mọ́rí ni. Lọ́sìn túrẹ́ gọ́dọ̀. ọ̀nà mana dányà hẹ̀kẹ̀ dókèdè tù dán wọ́tà dọ́kọ̀ nyé mìíràn sọ́dígàn ọka sọ́dígàn wọ́n èyí wẹ́ẹ̀ sẹ́gà wọ́n àkó wàhálà tó jọ náà ọ̀nà wọ́tà èrè ó zìrì náà ìdí ọ̀nà tó mọ̀rí kàtútọ́ sí ọ̀rí súnmọ́ mọ̀rí ọ̀rìn kàyé wàá ṣe àwùjọ́dọ̀ mọ̀rí yìí ọ̀wọ́dọ̀ ntọ́ mọ̀rí yìí lò wàhálà tó

ujojo sanu mena meri oporo ló kọ ẹja pẹtẹ múlí ọba yà bá yìí múlí ọba yà yìí takò ń fitinà tó ń. slọtì tó mọ̀rí mi. ọ̀rọ̀ àmẹ́ta bí a sí àǹfà lọ́nà ẹ̀tẹ́ ẹ̀ náà dia ya ko ya ni question anya na ya ni question amasma ka bi da ya onyara ba wa to muri o sini fata dinu ni ko ta wora ya re nyo daga na di islam ya ko muri ya osan ani blawin ani blawin ere ha ore esther amazo kanu bo be debe hore tete kaka ashhadu ashhadu an la ilaha illa allah wahdahu wahdahu la sharika له وأشهد أن محمدا عبد الله ورسوله وأن عيسى ابن مريم عبد الله ورسوله ukawa mibenu kenyo ina sana waete hivyo mulio mnyara gini hini kunyara wavi na onya huba onya hini

Eh? awọ kabere mma na kọọ awọ tani yaba ni islam lailatul qadr sanya ma be ko joni yi fa salatu tuhu sallallahu alaihi ọ̀nà ọmọ yẹ̀ ní tèrè ní bẹ́tí ọnọdụ ní kèrèkèrè enyi bí òhùọ́ ní ehuhure masha allah halimat omori anọwọ albarka náà ní rẹ̀ na àsúyí ọyọ ẹ̀mọ̀ ẹ̀yẹ̀ mami ní islam ọ̀nà tèrè himba inú rẹ̀ ilé ìlàtọ̀ kádìr ọ̀nà òjìnyé iná lílá ìkẹ́nàwé na iná ilé ìrajú ọ̀dọ̀ a ní mọ́kànnì ní inú òhùọ́ ní ehihuri yànnà ewu jùntú ilé kàábà bányínà nà rà àbọ̀ wọ́n kúkú ìrà sẹ́mọ̀ ọ̀dẹ̀kẹ́kọ̀ ìyọ̀nà ẹ̀rẹ̀ nánà ní múra kẹ́nẹ̀ẹ́ mala abana kura piti ba za hara harama tiri mi ri mi ma isu e ku isu be so no bono no ti on to mori mi enna ma se ku e ohuri him bono ma he era ho ku e ohuri him bono enna e ma se ma he no ma me awere no anyo se enwa o ajini na nwo ho ino itenya nguzuhure nyine eh, eh, eh, ino itenya na ne guhure wa kudumo sheyi ama eya obe wa ma yoro wa ma ya kumo sheyi ma ama eya mala wa ya ka ba nyo ipeke ne si wa

bẹ́ẹ̀ fẹ́ yìnlẹ̀ ilẹ̀ tó kádìrì náà dòsó wá kà é dòsó má hẹ̀kì yóò mórí owó kà ma estimate on about eighty years plus almost 84 years ọmọ ọmọ ọmọ ọkọ eighty four ẹ náà eighty four years ha tó mi nyẹ́ wọn almost eighty four years. ọ̀nà ọ̀nà sí máa hẹ̀kẹ̀ lẹ́yìn ilẹ̀ ilẹ̀ tó kádìrì iná stọ́tù tó mọ̀ nínú ó bá bẹ̀rẹ̀ rẹ̀ ní kama ká ọkọ̀ ihu n'eske iná ẹ̀yìn milk wọn panadol extra ẹ̀ owó ọ̀nà kẹta ẹ̀kọ́ ìrawọ́ ẹ̀kọ́ yọ̀nà ó bá bẹ̀rẹ̀ rẹ̀ ní kiri ẹ̀ máa nyẹ máa kà ní múlẹ̀ náà sí ẹ̀yìn ni aláwọ̀ mari na haka haka wọ́n tó kún aisha radiyallahu anha ọ̀họ̀bá ní òsì rẹ̀ ọ̀bá ní húnà àbọ̀wà rẹ̀ fẹ́ ọkọ̀ náà jìrì ilẹ̀ ilẹ̀tùrùkọ́dì sọ náà ọkà ẹnìkú ilẹ̀ ilẹ̀tùrùkọ́dì tó múrí kọ̀kàkà aláhùnmà ìnàkà àfọwọ́n tòhébùlà àfọwà fàfọ àmì aláhùnmà bákàkà aláhùnmà ìnàkà àfọwọ́n tòhébùlà àfọwà فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني آمين ìsọ́ntò mọ̀ ní ti pọ̀ wọn náà ọ̀ká ilé ìlẹ́tùlù kádìrì والله ما دو إلا إذا كدد يبا رونا دوا اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول العمر بصحه وعافيه وقوه جسم وقدره بدن وسلامه اعضاء وسعه رزق وزيادة علم وإيمان والإقبال الصالحين يفعل لما يريد اللهم اجعل آخر كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين صلوا على النبي الكريم الحمد لله